hallelujah ògo ni fọlọ́run lókè ọ̀run ẹ kú ojúmọ́ ojúmọ́ ayọ̀ lójúmọ́ yìí máa jẹ́ fún ọ gbogbo ojú tó bá rí fídíò yìí bí ọjọ́ òní ṣe yọ tògótògó ògo rẹ yọ lónìí gbogbo bíkíbi tó bá ti dé lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún ọ gbogbo ohun tí o bá ṣe láti sìn lọ ayọ̀rí sí rere gbogbo ohun tí o bá dáwọ́lé lórúkọ Jésù ayọ̀rí sí ayọ̀ gbogbo ipá àti agbára tó máa ń dènà ohun rere ẹni orúkọ jésù láti sin lọ wọn ò tún ní agbára lórí rẹ mọ́ gbogbo bíkíbi tó ti ń gbọ́ mi ayọ̀ wọnú ayé rẹ ayọ̀ wọnú iṣẹ́ rẹ ìbùkún wọnú ayé rẹ ó wọnú ilé rẹ ó wọnú ọkàn rẹ ò tún rí ìbànújẹ́ mọ́ wàhálà ìdààmú ò tún ní jẹ́ tiẹ̀ mọ́ láti sìn lọ torí pé òun gbọ́ mi yìí lọ́wọ́lọ́wọ́ lórí àánú gbà ògo tuntun ó bu jáde nínú ayé rẹ ire rẹ tó ń bẹ nínú ọjọ́ òní bẹ́ẹ̀ ni ó jẹ́ tiẹ̀ gbogbo ibikíbi tó bá ti dé láti sìn lọ ilẹ̀kùn àánú ilẹ̀kùn ire ilẹ̀kùn ìbùkún ilẹ̀kùn ìgbéga bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní ṣí fún ọ láti sìn lọ ọ̀sẹ̀ yìí á jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún ọ ojúmọ́ òní ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún ẹ o wárètì ire ìbùkún ayọ̀ ìgbéga yóò máa jẹ́ tiẹ̀ títí láéláé àmín àmín àmín lórúkọ jésù ẹ káàárọ̀ o ní gbogbo bí kíbi tẹ́tí ń gbọ́ mi ẹ good morning orúkọ tèmi náà ò yí padà prophet olórí dorí ẹ̀ mú yóò dá fún yín lórúkọ jésù god bless you.